ọ̀rọ̀ adẹ́tẹ̀ ni àpò igi tí ẹ̀ ń wò yìí ó jẹ́ ọ̀kan pàtàkì lára igi tí àwọn àgbà máa ń lò fún ìṣègùn ìbílẹ̀ wọn a sì máa tọ́ka rẹ̀ gẹ́gẹ́ bí ara àwọn igi abàmì tá a ní nílẹ̀ Yorùbá fún àǹfààní ẹni tí kò bá mọ oríṣìí ọ̀rọ̀ mẹ́ta òun ni a gbọ́ wípé ó wà a ní ọ̀rọ̀ agogo ọ̀rọ̀ abẹ̀bẹ̀ àti ọ̀rọ̀ adẹ́tẹ̀ ọwọ́ agogo àti ọwọ́ abẹ̀bẹ̀ yìí ó rọrùn láti rí wọn ní àyíká pàápàá níbi tó bá tutù ṣùgbọ́n ọwọ́ kì í ṣe oríṣi igi tí ènìyàn kàn lè máa ṣàdédé rí gẹ́gẹ́ bí a ṣe mẹ́nu bà àwọn ògbójú olóògùn ni wọ́n sì mọ pàtàkì rẹ̀ púpọ̀ àmọ́ ohun tí àwọn àgbà fìdí ẹ̀ múlẹ̀ ni wípé ìṣègùn pàtàkì òun ni wọ́n ń lò ó fún ọ̀rọ̀ adẹ́tẹ̀ ni wọ́n sì ń pè é